إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو قفوا لهم أتريكاتي جفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم وعواتي أجمع صحابة النبي أو تابعون أو تابعوا تابعين títí tó fi dédé gbogbo ẹni tí ó ń tọ ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam là kalẹ̀ adọ́lọ́run kó fi ìkẹ́kẹ́ àtọ̀rọ̀ yìí kó fi kárí gbogbo wọn. gbogbo àti àwọn láǹfààní láti gbọ́ ètò àdínà yusrun gbogbo àni aké pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ tí mò ń bábọ̀ wá náà ni ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí Olúwa bá ṣe ní ìwọ̀ tó ṣe pé a gbọ́dọ̀ máa dé ìdí rẹ̀ ní àwa tí a jẹ́ mùsùlùmí sọ ibi tí mo wá dé gangan òun náà ni pé ohun tí a ń pè ní àdádálẹ̀ ìyẹn ni pé albedaa àdádálẹ̀ nínú ẹ̀sìn ìwọ̀ lòun náà èèyàn gbọ́dọ̀ dédìí rẹ̀ kí ló fi jẹ́ ìwọ̀ ni pé gbogbo ìgbà náà ni àbí kí n sọ pé ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àyè nínú alukur'an náà ni ọlọ́run bá máa ń jókòó ń yé wa ipe tí a gbọ́dọ̀ máa ṣe ní ẹ̀sìn ó gbọ́dọ̀ jẹ́ ìtẹ̀lé àṣẹ òun ọlọ́run ọba ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ń pè lẹ́sìn fún wa náà ni ká pè lẹ́sìn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó pè ní ẹ̀sìn fún wa òun náà ni ká pè lẹ́sìn kódà olúwọba a máa. sọ láwọn àyè oríṣiríṣi pé tí bá ń ṣàlàyé pé kíyàn ọmọ kàmọ́ ṣẹ̀sìn láláì ní gba ìlànà tí ọlọ́run ọba ní kábi ṣẹ̀sìn tí ọba máa ń jẹ́ kí ó yé pé ah, nǹkan tó fẹ́ ni nǹkan tó wọ́n bínú sí ni nǹkan tó jẹ́ nǹkan ni ẹ̀rí nínú ìgbà tó wọ́n máa ń yapa àṣẹ ọlọ́run ọba bá ń bá wọn wí ní àyà 21 olùwọba ni amúlà ṣòra ká ń ṣọ́ra ìlà homina dì máa lẹ́mú yẹ ẹ̀zẹ́ni lọ́ òbí ni à ṣé ẹni ẹlòmíì ni tó jẹ́ akẹgbẹ́ ìmí ọlọ́run ọba mú ọ̀rọ̀ yìí láti fi ṣe ẹ̀rí pé nǹkan tí yẹn jìnnà ni ìpè ọlọ́run tó ṣe pé ṣára ẹ̀rù làwọn mìnà díẹ̀ ni tí pé òní ọmọ wa la òfin ní ọmọ lànà ẹ̀sìn kalẹ̀ fún yín mẹ́lẹ́m yẹ azan bíi ẹ̀lọ́ tọ́lọ́wọ́n ò sì yọ̀ǹda bẹ́ẹ̀ ó ní pé ẹ̀sìn tọ́lọ́wọ́n bò mú wá fún yín níbo lẹ́ ti ń rí àwọn èèyàn gan àwọn ìròrí àwọn èèyàn tí wọ́n ń lànà rẹ̀ fún yín kí wọ́n ní kíní yẹn o tọ́lọ́ni wà láwùlá kẹ́lìmọ́tò fọ́sùlì pé tí ì bá ṣe pé ìní ọlọ́wọ́n bá kà yìí mo ti sọ pé mi ní fi ìbínú pa ogun yín rẹ ni tó ìbá pa ogun yín rẹ ni tó yẹ ni pé ọlọ́run ọba akínyẹn ó jẹ́ àrífín ńláńlá fọlọ́run kọ́lọ́run ọba ó gbé nǹkan kẹ́kẹ́ kalẹ̀ kẹ́yìn sì lọ lè gbé ọ̀nà tí yín náà kalẹ̀ ọlọ́run fi rán anábì sallallahu alaihi wasallam pé báyìí ní kájí sẹ̀ tó àwọn kan wá dìde wọn wá di sáyẹn rẹ̀ lórí ṣíríṣì wọn di sáyẹn sìn ní àwọn ọ̀nà tó ṣe pé lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam là ń pè ní bídà tó gbogbo mùsùlùmí lọ́gbọ̀dọ̀ jìnnà sí nǹkan tí a ń pè ní al-bid'ah torí pé àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam even eh, nẹ́bí sallallahu alaihi wasallam gan fúnra rẹ̀ ìgbà tí ànábì àsìkò tí ó jáde láyé tó ń súnmọ́ ànábì sallallahu alaihi wasallam ó wá lọ sí ẹni ó pè gbogbo àwọn sàhábà kalẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ bí àdéhùn tí ànábì sallallahu alaihi ti ń ṣàlàyé fún wọn pé innahu man ya'ish minkum fànábì anábì ní ẹni tó bá pẹ́ láyé nínú ẹ̀yin sọ àbàtì mọ̀ kọjú sí yìí o fàṣẹyàrọ ikhtilafan kathira ẹ padà rí fáwọn èèyàn mọ̀ ìyà lóríṣiríṣi nǹkan ìyapa oríṣiríṣi mọ̀ mọ́ wa o sọ anábì sọ̀rọ̀ yẹn tán anábì wa ni fa alaykum bi sunnati àmọ́ tẹ́ bá ti ń rí pé àwọn èèyàn ń yà lóríṣiríṣi ìròrí oríṣiríṣi ẹ̀sìn oríṣiríṣi ń ṣẹlẹ̀ tó ń yàtọ̀ sí ìtẹ́mi ànábì mú wa fa alaykum bi sunnati padà síbi ìlànà mi wọ́n ní wa iyyakum wa muhdathatil umur ẹ jìnà sí nǹkan táwọn yẹn bá ń dá kalẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí táwọn yẹn bá ń dá kalẹ̀ ẹ rí pàtí ń sọ yẹn ọ̀rọ̀ yẹn ń jẹ́ odidi odidi àmọ́ lè yé sórí tó ń jẹ́ lànà fún Ànábì sallallahu alaihi wasallam ni ẹni tó bá ń sọ̀rọ̀ tí kì í fàkójúwe sí láwùjọ tó ẹni yẹn kò fẹ́ kí ọ̀rọ̀ ó yé àwọn dáadáa kódà yẹn náà ní ń kun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yẹn ń lọ bí ẹ̀kọ́ ẹ̀sìn ẹ wá rí i pé kí wọ́n parí ẹ̀kọ́ ẹ̀sìn tán wọn ò sì ní fi ti ń jẹ́ àdáadáalẹ̀ bídà wọn ò sì ní fi kalẹ̀ tó kọ́dà àdìs tí mo kà yìí ń bẹnu arba'un lil Imam an-Nawawi ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gbọmọ kéwú náà ló sì máa ń kà ń lè kéwú tó àmọ́ ṣé wọ́n wá sàlàyé fún wọn pé ká mọ fún wọn lápèjúwe pé tí ń jápèjúwe bídà rẹ̀ tí ń jápèjúwe bídà rẹ̀ tí ń jápèjúwe bídà rẹ̀ tó léyìí òun náà ni èyí tí mo wá fẹ́ fi àwọn àsìkò yìí ṣe so kí á fúnra wa ní àwọn àpèjúwe nǹkan tó ń jẹ́ àdádálẹ̀ àwọn innovations nínú ẹ̀sìn Islam wa yìí so ká gbé bàdàn án nínú àkídà ní tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn àwọn mùsùlùmí pẹ̀lú ọlọ́run ọba wa so kódà yàní àmọ́ rí pé n tí wọ́n ń pè láti àdìsítáwọn èèyàn n tí wọ́n nílẹ̀ ní pẹ̀lú ọlọ́run ọba wọn ní ó sì rí pé kété ló yàtọ̀ sí tó wà nínú Al-Qur'an ló yàtọ̀ sí tó wà ní hadith Ànábì sallallahu alaihi ló yàtọ̀ sí tí gbogbo àwọn àyímà tí wọ́n panu pọ̀ lélẹ́rí láwọn àyímà tí wọ́n ti lọ Imam Malik Imam Shafi Imam Abu Hanifa gbogbo wọn ìyẹn olè tó yàtọ̀ sí wọn. lákòjú ẹ̀ wò ní ya yẹn bá ń sọ pé ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga ni ọlọ́run ọba wà torí pé kí ni ọlọ́wọ́n bá subhanahu azza wa jal òun ló ṣàlàyé ara rẹ̀ ipe arrahmanu ala al-arsh istawa tí wàá ní mo wà lókè al-arsh kálá àrṣ mo wà ẹ̀rí pọ̀ gan tó ń ṣàlàyé pé ibi tọ́lọ́wọ́n bá wà nù. so bẹ́ẹ̀ nínú Sahih Bukhari anabi sọ̀rọ̀ sọ́lá àwọn arábìnrin kan ẹ̀rù ni anabi ń bí pé ayna Allah kó sì dá anabi lóhùn ó ní fi sàmà anabi bí pé ń bolọ́ ọlọ́wọ́n bá wà olówà lókè òkè sàmà òkè al-arsh ah anabi ni innaha mu'mina mu'mini lélẹ́yìí olùgbàgbọ́ òdodo lélẹ́yìí ẹni tó bá wá ń sọ lọ́rọ̀ yẹn jáde ẹ̀wọ̀ Imam Malik rahimahullahu ta'ala nàtàwọn náà ń sọ nípa ọ̀rọ̀ pé ibùdó ọlọ́wọ́n bá wà ó ní inna Allah subhanahu wa ta'ala fawqa arshihi ọlọ́run bẹ lókè àlà arṣ ó ní wa huwa fi kulli makani bi ilmihi Imam Malik nù ó ní àmọ́ ọlọ́run gbogbo ààyè ìmọ̀ ọlọ́run wà níbẹ̀ àmọ́ pé ibùdó ọlọ́wọ́n bá wà òkè àlà arṣ rẹ̀ ní ẹ̀wọ̀ tó àmọ́ sọ pé mọ̀lẹ́kì ṣe pé mọ́mọ́ mọ́lìkì láń tẹ̀lé mọ́sí áfíríkà ṣe ohun tí mọ́mọ́ mọ́lìkì sọ nípa pé ń bo ni allah subhanahu wa ta'ala ń bolo wa tó o bá kan ẹjẹ ká máa wá wò pé àwọn ọ̀nà wo làwọn èèyàn ń gbà wọn ṣe dídá níbi ìbádà tí wọn máa mú lẹ́sẹẹsẹ tábà wo ìran láti bídí àmbẹ̀ lọ gbáà rẹ̀kẹ̀tẹ̀ ìran tá à ń kí àwọn àdádálẹ̀ àdádálẹ̀ ìran ń bẹ lóríṣiríṣi rẹ̀kẹ̀tẹ̀ ẹwà àwọn kan nìsín tó wá ti di bóyá ń jọ sunday wọn lọ lè kóra àwọn jọ sáyè kan wọ́n wọ̀rú aṣọ kan náà àbí kan wọ kankan sọ̀ṣọ́ jẹ́rìí tí ń lọ sí jimá tí wọ́n wà ní àwọn fẹ́ẹ́ máa lọ lè kí náfìlà tó wọ́n lọ wọn fẹ́ kí náfìlà dùn á irú náfìlà tó ń kí yẹn náfìlà ni kí ọdọ́rùn ni kódà lèmi lè máa wọ pé ah, ah, ẹ̀sìn kí wọ́n tún kírun ẹ̀rì torí kò wọ́kọ́ ló lẹ̀sìn fún ara rẹ̀ kódà àwọn bàbá rẹ̀ kọ́ ló lẹ́sìn fúnra rẹ̀ kódà nẹ́bí sallallahu alaihi wasallam kọ́ lẹ́sìn ọlọ́run bá ń fi ẹ̀sìn rán nẹ́bí sallallahu alaihi wasallam ni ọlọ́run ní sọ fún nẹ́bí gẹ́gẹ́ pé walau taqawwala alaina ba'd al-aqawil tó bí lè fi àtẹ̀gbọ́dọ̀ ò lè fọ̀rọ̀ lékún ò lè fi lékún ò ní sọ ولو تقول علينا بعض الأقاويل لأخذناه منه باليمين ثم لقطعنا منه الوتين wa ma minna min ahadin anhu hajizin olúwa ní ha òun ó ṣe ànábì sallallahu alaihi wasallam báṣubàṣu ni laqata'na min urwatin tó bí lè fi àfi lé ẹ̀wọ̀n ànábì gan ọlọ́run bá kọjú sí báyìí o so náà ni kẹ́ni kọ́ máa dá ìdákúdá kalẹ̀ sínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí kọ́ máa dá ẹ̀sìn tánàbí ò mú wá sínú ẹ̀sìn yìí wà láyé ni ẹ̀ ń fọwọ́ bèèrè tó le jù lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni kéèyàn máa tẹ̀lé wọn náà so pé ah, àwọn náà kú bá bọ́ ṣe ń ṣe ni ó lè wádìí torí òun wádìí ọ̀rọ̀ ayé ẹ tó wá fẹ́ wọ skul kan ní ìjọ wádìí ọ̀ wádìí kọ́ọ̀sì tó fẹ́ ṣe òyìn kan ọ̀rọ̀ lu lásán bóun ló ṣe wá fi ẹ̀sìn rẹ kalẹ̀ tó ní wádìí rẹ̀ so pàtàkì ló tó wá láwọn kan tó wá wọn challenge yín kan ní kíní yẹ ọ̀dà wọn ní kíní yẹ ọ̀dà tó bẹ́ẹ̀ náà wá fi lẹ̀ ilé ya kí ọmọ kí náà fìlà lóru kò dìde lóru kọ wá ní ẹnkì ń jẹ́ ọmọ àpapọ̀ kí èsì ní rọ̀mùdọ́n àwọn mí ń bẹ̀rùn ọgọ́rùn-ún wọn láwọn ń kí lóru sọdákùn ń búlẹ̀ tìrì bóyá ń jọ aṣúra tàbí ń jọ kíní kan tàbí àwọn ọjọ́ mòlúdì tàbí kíní kan ni gbúrú àwọn eléyìí náà fìlà dídí àárín àdádálẹ̀ náà fìlà pé pé mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí tí yẹn bá ń ṣe ìyẹn ń ṣe lọ́hùn ìyẹn ń ṣe lọ́hùn so owó tó kú wọn ń lọ́hùn ìyẹn ń ṣe lọ́hùn ọba ni so ìyẹn gbọ́dọ̀ jìnnà sí àwọn kan yìí wọ ní ìwọ nírú nǹkan yẹn so bákan náà bídà yàní níbi ẹ̀jíkẹ́ tó ń bídà àti ti àwẹ̀ níbi àwẹ̀ náà táwọn bá tún gbà rọ̀ǹdùn nítorí àwọn èèyàn náà bídà náà wọn tó máa tún ṣe so bídà ní irú yìí àwẹ̀ tọ́jọ́ rẹ̀ sì dé tẹ́sàrí máa gbà ó kújọ́ kan kújọ́ méjì bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn èèyàn ń sínú tán tí ìjọba ní ká tí ọba ní ọba ìlú ní ká sínú tó ní ká sínú ẹlòmíì tó ní sínú lùú yẹn náà bẹ́dà náà ni burú àwọn nǹkan yẹn mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí bẹ́ẹ̀ náà ni bẹ́dà kọ̀rọ̀ánù kíkà wọn náà tó ń bẹ ẹ̀rí kí wọ́n máa ka kọ̀rọ̀án kẹ́ ẹ máa sara yín jọ kẹ́ ẹ ya kọ̀rọ̀án lera yín lọ́wọ́ kẹ́ ẹ pín ẹ abẹ́jọ́kọ́ àdúrà fẹ́ máa pín gbogbo eléyìí innovation láwọn lára ni tó kí mùsùlùmí gbọdọ̀ jìnnà síbẹ̀ tó bá pè wọ́n bá wọn débẹ̀ níjọ́ táwọn sàábà rí ilé wọn nírú àdánwò ilé irú ìwúlẹ̀ tó kó dé ní ẹ̀sìn yìí níjọ́ tí Ibn Mas'ud rí níjọ́ tí Habbabu rí ó kúrú àdánwò rèé níjọ́ tí Ibn Umar wọ̀rù gẹ́gẹ́ gbọ́rọ̀ onírú àdánwò lẹ́dálẹ̀ yìí ṣé ẹfẹ́ so kódà kó kúkú ẹgbẹ́ náà máa wá síbẹ̀ káwá ní ẹja ẹja máa ka Kùránì kí lọ́kàn yín pẹ̀lú ti kírun tó kula ọ̀tán ẹ máa ṣàdúrà fún òun so kò nídìí ẹ tún kóra yín jọ so náà ni pé yẹnì ó lójú ẹ̀yàn tí yẹn bá jòkó tí yẹn bá wò yí dáadáa tí yẹn wá díẹ̀ sí yẹn sọ ọ̀rọ̀ sáàkì lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ni ó rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa òun ni wọ́n ti lọ bídíà wọ́n ti fi bídíà wọ́n ti fi pò wọ́n ti fi yí wọ́n ti fi wọ́n ti fi gbé dúró ní ohun tó ṣe pé ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí tó ń jẹ́ àdáadáa lẹ̀ so bídíà Al-Qur'an kíkà

alhazuru so ìbádà ẹ̀sìn ìpínlẹ̀ rẹ̀ ní pé kó kóra dúró náà mọ́ni alẹ́ ìbádà amúrún tawqifi ìyẹn gbọ́dọ̀ kóra dúró ni àti kó rí ẹ̀rí látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé á ah, ọlọ́run ní ká ṣe kí ni ànábì ní a ṣe kí yàn bá ti rí ẹ̀rí fún un kí bá a ṣe fẹ́ ṣe kí ni ìrè wà láì kí yàn jìnà sí so ìlànà ànábì ní kí yàn tẹ̀lé ẹ wo àwọn nǹkan táwa gan táwa gan táwa fi ń ṣẹ̀mí láyé wa tí ẹnìkan nìsín tó bá lọ lè ra bóyá kí n fún lápèjúwe bóyá lè ra fóònù àwọn akíní ansẹ̀tà ń yìí so yóò tẹ̀lé gbogbo tí ń jẹ́ instruction tí wọ́n gbé kalẹ̀ sínú kíní yẹn sínú yóò ti bá wa ni bẹ́ẹ̀ ṣe ṣáàjì ẹ̀ iye tí ó lò iye gbà tí ó lò kó tó di pẹ́ ṣáàjì ẹ̀ kó tó di pẹ́ lè bẹ̀rẹ̀ sí máa lò wọ́n lè ní ẹ̀ fi three hours ṣáàjì ní wọ́n lè ní kíní so ó kálukú náà mọ̀ pé tí n lè lè ṣe bá ṣe ní kí n ṣe yìí ń bà nǹkan jẹ́ kó lè lè affect fóònù yẹn láéláé tó bẹ́ẹ̀ náà ni ẹwà àwọn mọ́tò tá a máa ń lò yẹn òyìnbó ló ṣe yẹn o wọ́n ṣe àyè omi sọ́tọ̀ wọ́n ṣe àyè epo sọ́tọ̀ kí yẹn wá ní no ṣe bí àti epo ṣe bí kan gbogbo ẹ̀ ń lọ ṣe inú mọ́tò yìí náà lọ́wọ́ ẹ bá ń ropo sílé omi ẹ romi sílé epo ẹ̀wọ̀n kan ṣe kí wàhálà ni ó ṣẹlẹ̀ so ìjọ kan bẹ́ẹ̀ mọ́ rántí ọ̀rọ̀ kan ẹnìkan lásìkò tí epo tó káàṣì yẹn náà ni so àwọn èèyàn wọn máa ń rọ epo sínú jẹ́ríkàn wọ́n rọ wọ́n rọ sí wọ́n gbé sẹ́yìn mọ́tò ẹnìkan wà rọ epo sẹ́yìn jẹ́níkà sẹ́yìn jẹ́ sí inú jẹ́ríkà ó gbé sẹ́yìn bóòtù rẹ̀ àṣé omi náà ń bẹ nínú rẹ̀ tí wọ́n ti rọ sínú jẹ́ríkà tí kò mọ̀ fúnṣe ní kan da kan báwọn da epo sínú ọmọ tí ó depo sí ó depo sí ó tó gbé kejì ó jẹ́ omi sọ wàhálà wa dé wọ́n ti dá sí kankan tó mọ̀ pé yé omi làwọn dà sí ilé epo yìí sọ ẹni tó ní mọ́tò ìdààmú ti bá a wọn kò kí làwọn fẹ́ ṣe o àwọn ah, wá mẹkáníkì káàkiri ní kàdébẹ̀ ni wọ́n ní a ah, ẹ mú kọ́kọ́rọ́ ẹ jẹ́ kí n kíkì ẹ̀ wọ́n ní a ah, a ní epo mi wọ́n ti pọ́wọ́ sí dá sí wọ́n ní ẹ ká kíkì ẹ̀ bí kò sí nǹkan wọ́n ní a wọ́n tó lọ́ọ̀kì ni wọ́n ní ẹ̀ so wọ́n á ní tẹ̀lé báyìí ọ̀rọ̀ bídà tó bá ń sọ fún wa pípé bá níbi ṣe ní ká ṣe nǹkan ní ká ṣẹ̀sìn wa ẹ̀wù níṣẹ́ ń tó rọ ẹni tó ní èbó ló ń ṣe mọ́tò kalẹ̀ ó ó sì ti fi mánú àti ó ti fi instruction sí ike bẹ́ẹ̀ ṣe omi lẹ́dà sí àyín epo lẹ́dà síbi ẹ̀yìn wá sí i dà sí i ká tó wá sẹ́ni tó yẹ pé kò sí kò yé sí kéde pé ń ṣe ìbádáadáa o yóò mọ fìfẹ́ ẹnu ní wọn fi ṣe ìbádáa tí ó mọ̀ pọ́lọ́wọ́n ọbọ̀ ọ̀ràn wọn ànábì ọ̀ràn ó ráwọn èèyàn tó ń pariwo fún pé ànábì yìí ṣe báyìí tó ní báwọn ṣe máa ń ṣe ń tàwọn nù báwọn bàbá àwọn ṣe máa ń ṣe nù torí eléyìí ẹ̀rí pé ìṣòro ńláńlá nù ó mì pé ìbádà ẹlòmíì ti nọ́ọ̀kì sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí mọ́tò yẹn ní oṣù nọ́ọ̀kì bàtà ti rọ omi sílé epo rẹ̀ tábí ilé kíkẹ̀ tábí ilé iṣẹ́ ẹni wọn ni wọn nígbò lẹ́sẹ̀ nìkan ẹni wọn nípa àti káwọn sí gbogbo táǹkì yẹn káwọn ju ogbó mi yẹn dànù torí kò lè dùn bẹ́ẹ̀ ẹ wò tí wọ́n gẹ́gẹ́ náà ló ṣe gbogbo àná ká lè mà wọ́n lè láyé mọ́tàlá àwọn àlẹ́ àpèjúwe tọ́lọ́run ti àga bẹ́ẹ̀ kí ọkọ wa pàṣẹ fún yàn pé máa ṣe nǹkan báyìí ọ̀run ànẹ́bí sọ̀rọ̀ sọ́làmù sí wa kí lọ ṣàlàyé fún ẹgbẹ́ òṣèlú máa ṣe é nì ẹ̀rí ìwé wà ńlẹ̀ ìyẹn ni pé alukur'an wà ńlẹ̀ hadisi wà ńlẹ̀ ṣíṣe àwọn sàhábà yẹn náà wà ńlẹ̀ tí wọ́n ṣe ṣe nì so káwọn wa takú pé bámi làwọn máa ṣe ṣẹ́ni pé irú ẹni yẹn ó ń tan orí ara rẹ̀ jẹnu ṣẹ́ni báwọn yẹn bá ń kó ma ẹ̀rí bí dáa ńbẹ̀ bí wọ́n ń ṣèyàwó ẹ̀rí bí dáa ńbẹ̀ bí wọ́n sìnkú ẹ̀rí bí dáa ńbẹ̀ kí ni bídà ti ń bẹ níbi ìkó ma ẹ̀rìn tí wọ́n bá ti bímọ Ànábì sallallahu alaihi ti ṣàlàyé fún wa ìjọ tá a sọ ọmọ wa lórúkọ a lè sọ lórúkọ lọ́jọ́ tá a bí gẹ́gẹ́ wọ́n dẹ̀ wá lè mọ́ sọ títí tó fi di ọjọ́ keje ọjọ́ keje là Ànábì ní ká sọ kí wọ́n wá mọ́ ọmọkọ̀ wá ní ó kẹjọ kí ni o tó ṣe tó sì mọ̀ tí wọ́n sọ fún ọ tí èsì ké bọ́yá ó mọ ni O sì ká àti èpo sì ká ní kọkàn sáà dínà ni pé ànígbọ́tẹ̀ hmm, yìí níjọ́ méje yìí ànígbọ́tẹ̀ yìí so èèyàn ṣe ra rẹ̀ nù èèyàn fi àdáadáa lẹ́nu dẹ́lẹ́yìn náà ìsọmọlórúkọ yẹn kò nídìí àfa kankan tẹ́bára ẹni tó lóun ń gbìyànjú sínú ànábì sallallahu alaihi wasallam tó wá ní òun pé kó tóun bá ti fẹ́ bímọ òun wá pa àfa kankan wá bá òun sọmọlórúkọ ẹ dí pé bolo ti rẹ́ẹ̀rì rẹ̀ bolo ti rẹ́ẹ̀rì rẹ̀ ẹ̀rí tó kọlá rí ike ànábì sallallahu alaihi wasallam sọmọlórúkọ yọ tó wá bí ànábì sọmọlórúkọ kọ ànábì sọ pé wọ́n bímọ fún mi lánàá wúlò dá iléyà Ibrahim lánàá wọ́n bímọ fún mi lánàá ẹni pé ní mọ́júmọ́ yìí á o mo sì sọ ní Ibrahim ọmọ ìjọ yẹn náà lànàbí sọ ló kọ ọmọ òjọ ànàbí sọ ló kọ bẹ́ẹ̀ náà dúwà fún ànàbí náà ànàbí sọ ló so níbo ni wọ́n ti wá mọ́ wá ń jòkó àdúrà ẹ̀mẹ́rin yìí wá tó pé wọ́n àgbó kọ ọmọ jáde tó níbulẹ̀ rí rẹ̀ wà ìfúnyàn ló ń jẹ ìyẹn wà lọ́tọ̀ ẹ̀pa ẹran ọ wà lọ́tọ̀ tó níbo wá ní ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ìsàdúrà wa kò sí tó tẹ̀ bá yẹn tó bá lóun ò ṣe kò sí problem ẹni tí ń ṣe ń ṣe dídí à so bẹ́ẹ̀ náà ni níbi ìyàwó ṣíṣe kí ọlọ́yìn fẹ́ sí ìyàwó náà ní ọ̀yà ah, ó ṣe wàlímà ìyàwó ń bẹ nínú ẹ̀sìn àmọ́ kò sí wàlímà Qur'an ní jẹ́ wàlímà ni oúnjẹ ní jẹ́ bẹ́ẹ̀ na kí wọ́n jẹun náà ní jẹ́ bẹ́ẹ̀ so káwá ní kí ń jẹ́ wàlímà ni pé wọ́n á gbé so wọ́n á gbé àwọn àbá àwọn àgbàlá àwọn àfọwà jòkó so ọlọ́run kó mọ́ ṣàwá ṣàánú wa àwọn èèyàn yálà bò sí débi pé subhanallah aláàfáà ni yóò ṣe yálà yà àgbákò lọ́dọ̀ ọlọ́run ó yálà bò sí débi pé ẹ̀yin náà lẹ kó tírà kalẹ̀ sínú láìbírì tó pọ̀ lọ gbáà nínú láìbírì nínú ìlú yìí so ẹ̀yin náà lẹ́yìn tó wá ń sọ fún àyàn pé àwọn ìtẹ́ bá ti di pé kò bá táwọn bàbá wa mú o ẹ mọ yọ kó ń bẹ akílẹ̀ kó bẹ̀ fún kílẹ̀ kó bẹ̀ fún kéyìn tó wá takò tẹ̀yìn bàbá wa yìí ẹ yọ kó ń bẹ ìtẹ́ bá ti kọ́ takò yín ẹ yọ kó ń àbà ah kí ni ṣé n tó takò bàbá tó sì wà nínú tírà ọlọ́run tó wà nínú súnà nẹ́bí sọ̀lọ́ sẹ́lẹ̀m tó omi pé kí wọ́n mẹ́ nígbà àwọn nǹkan yìí ní fi mọ bí sí àwọn èèyàn ṣe tó bẹ́ẹ̀ náà ni aljana'iz kó kú kú ṣẹ̀rẹ̀ tó kú bá kú sọ amọ̀pin tí ń jẹ́ òkú sínsìn òun náà ni kí wọ́n wẹ òkú mùsùlùmí kí wọ́n fi aṣọ sí i láà lẹ́yìn ìgbà tí bá faṣọ sí i láà tán kí wọ́n kírun sí i láà wọ́n kírun sí i láà tán kí wọ́n bu mọ́lẹ̀ wọ́n bu mọ́lẹ̀ tán nǹkan kó kùn sínú àdúrà láti máa ṣe lọ anabi sallallahu alaihi wasallam tó bá ti bùkún mọ́lẹ̀ anabi òní is'alullaha li akhikum as-sabat wa innahu al-an yus'al ẹ máa bẹ̀rẹ̀ wọn bá fún kí kọ́lọ́n kó mú dúró torí wọ́n bèrè dé wọ́n bẹ̀rẹ̀ láti máa dín bèrè nísìnyí so anabi òní kí wọ́n sàrẹ̀ istaghfiru li akhikum ẹ tọrọ fún tó gbà tẹ́ bá tinú tí ẹ fún àmọ́ ìjókòó ọjọ́ kẹjọ láti ṣàdúrà ṣe fìdáwù níbo láti rí ẹ̀rí ẹ̀dà ẹ̀rí ẹ̀dà kọ́dà ọjọ́ kẹta níbo ló wà ṣe ìjòkó àdúrà lẹ́yìn ìgbà tó ń ṣe ọjọ́ kẹta tán ṣe ọjọ́ kẹta ọjọ́ kẹta làá máa ń ṣe níbo láti rí ìjòkó yẹn gangan ẹ̀rí ẹ̀dà wàláì kò sí ẹ̀rí rẹ̀ kò sí ẹ̀rí ọjọ́ kẹjọ kò sí ọjọ́ keje kò sí ọjọ́ kẹta tó tó kú bá ti kú òkú ọmọ ẹkún káàkiri ẹmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún ẹni tàbí dàkún ẹwọ́n ẹ̀rí àtàkàn láti ẹmọ dáńgbà kan láfẹ́ parí òkú afẹ́ parí àdúrà afẹ́ parí àdúrà èyí ló lẹ́yìn tí wọ́n parí àdúrà ìyẹn parí àdúrà tó àdúrà mọ́ lọ gbáà ni tó fìdáwò kò sí ní fìdáwò ṣé ẹ̀yin náà ti gbà pé ẹni tó ọ̀daràn lẹ́nu tẹ́ sin ni ọ̀daràn yẹn náà máa ń ṣe fìdáwò fún tó ọlọ́kan ṣàfàánú fún wa òun náà ni kó gbọ́ àwọn nǹkan yìí ń ta gbọ́dọ̀ mọ̀ nínú ẹ̀sìn wa ni wípé n tí o bá ti lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn táwọn bá ti ń pariwo pé bídà àníkíní yìí kí wọ́n jìnà sí kí wọ́n jìnà sí kí wọ́n máa ṣe má so kí wọ́n máa ṣe nǹkan bí ànábì sọ̀lọ́ sọ́lá mo ṣe ń ṣe náà ní ibùn ẹ̀mọ́rù mọ́ sọ́lá ìpẹ́ ẹ̀yẹ Umar bin Khattab ni ittabi'u wa la tabtadi'u faqad kufitum ọmọ tẹ̀lé lànà nábì ẹ pé má dáadáa lẹ́ ẹ̀ jìnà sí innovation náà ni ọ̀rọ̀ pọ̀ gan lọ́dọ̀ àwọn sàhábà tí wọ́n máa ń ṣọ́ àwọn yẹn lára títí kí wọ́n jìnà sí ìmọ̀ tẹ̀lé ìlànà tí kìí ṣe ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam níbi ẹ̀sìn níbi ẹ̀sìn so kọ́lọ̀ kọ́ mọ́ṣẹ́ àṣàánú fún wa àwọn tá a bá fẹ́ pé zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one làwọn èèyàn ti ń wọlé dẹ̀dẹ̀ díẹ̀ naam aleykum salaam wa rahmatulah naam ẹ káàbọ̀. Nam. Gbogbo ọ̀gá tí ẹ̀ ń ṣe alábàárẹ̀ yìí, ẹni tí ó là ní ìtàn yìí kéré, àgbẹ̀ náà ti fún àti ìtàlọ́ rẹ̀ lójú. Lábẹ́rẹ̀. Láwọn ìlú ìgbà abẹ́rẹ́ bèrè ní àríwá àpá àta ìwé kápọ̀ rẹ̀, wọ́n náà gbajúmọ̀ díẹ̀. Ìròyìn sọ wípé ààbò tí ó ń bẹ̀rẹ̀ ilé fẹ́ Ah, ah. ṣe rí ìtẹ́ni bóyá ń tọ́ nevetrai láti sọ ìtẹ́ni nevetrai láti sọ ni pé ìdárò ìdárò tí mọ̀lẹ́bí yẹn bá kú fún ọkùnrin àbí mọ̀lẹ́bí fún kú fún ẹni tí kò kí ń ṣe ọkọ obìnrin jọ mẹ́ta lè yẹn fi ṣèdárò ìkóra dúró sílé náà ń pè fún náà náà ń pè ní tàìzíà ìjọ mẹ́ta péré náà lẹ́yìn ìjọ mẹ́ta yẹn máa lọ kò kí ń ṣe pé ìparí ọ̀fọ̀ ìṣàdúà ìkóraẹnijọ kò sí yẹn kò sí yọjọ kẹta kò sí kò sí tí ń jẹ báwọn so wallahu alam nínú sílẹ̀ anábì inú islam wa kò sí yẹbẹ aleykum salaam tó lọ́ba ìkẹ́. àwọn ọmọ bàṣẹ ló pe. nà àmì káàbọ̀. ẹ dákun nínú ẹ̀sìn déédéé bíi ìbádà kan mẹ́tọ́lọ́wá ni ẹ̀sìn dáadáa. Hmm. ṣé ó ní gbèdéke ni ìbí dáadáa ló bá tó bá sì mà ní dáadáa tá a mà ń di ayé pé dáadáa ṣe ìgbé yóò mọ̀ ṣe tó bá ní nǹkan tó jẹ dáadáa ni. ọ̀kẹ́ ṣe Islam ló ṣàlàyé dáadáa fún wa. gbogbo àwọn nǹkan mi tẹ̀ ń sọ ẹ̀ ń hmm. sọ ti máìndì yìí nípa. mi ò sọ bẹ ẹ ṣe rí ọlọ́run kọ́ làwọn mi ti sọ ti máìndì wa ọlọ́run ní jẹ́ ká sọ ti máìndì wa tí wọ́n ẹ ṣe dáadáa Islam náà ló ṣàlàyé dáadáa fún ọ Islam ọ̀kan lè ju ọ̀rọ̀ kalẹ̀ láàrin ní ṣàlàyé fàlẹ́bí sọ̀lọ́ ọ̀sán làwọn sọ̀rọ̀ àbàrin kọ́ra àti ẹyẹ bá fò lókè báyìí tó bá pín nǹkan bá ń bẹ́ńdà níbi ọ̀sán fáwọn ànábì ọ̀sọ̀ fáwọn so mind wa kọ̀ wọ́n ń dáadáa ìyẹn ṣàṣejù ní tó bá ní ká ṣe gangan náà ni èèyàn ó ṣe ànábì ní innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira èrì táwọn èèyàn ó yapa oríṣiríṣi ànábì wa ní fa'alaykum bi sunnati ìlànà tèmi ní kẹta dùn ní wa o tó ń tẹ́yìn bá ń ṣe ní ìtura ẹ̀kọ́ ẹ bá mọ̀ pé ẹ bá fẹ́ ah, kọ́ wa mo ti rẹ́ni tó yẹ kó ń gbókùtà rò rí wàláhì ẹ̀mí rẹ̀ sí ni póun fẹ́ jẹra àwọn yà póun fẹ́ jẹra àwọn yà fọlọ́hún so ipe dáadáa lòun fẹ́ ṣe òun wàláhì ìsinmi ìlà ọlọ́run ti rẹ̀ mi létí tínú mi dùn inú mi dùn mo ṣe rántí wọn olóhun fẹ́ ṣe dáadáa ó wá wò pé kóun jẹra àwọn níyà ó wá gbé òkúta òkúta rẹ̀ gẹ̀dẹ̀ wá gbé lérí olóhun fi ń jẹra àwọn yà òun fi ń sin lọ́hùn so ẹlòmíì fẹ́ ṣe dáadáa kóun fẹ́ ṣẹ̀sìn ọlọ́run yóò ní òun ò yàwó mọ́ tẹ́lú ní òní ìní jẹ nǹkan funfun mọ́ ṣé dáadáa náà nìyí òun yóò sì lẹ́ni pé òun fẹ́ ṣe dáadáa tọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ni so yìí ò ṣì lànà ọlọ́run kó ṣàánú fún wa o náà ni. náà ni wàlékùmù sọlá ń sọlá wàlékùmù mo ń gbọ́ yín dáadáa nínú sí àdébí ni pé ní kò dá pé ní kí wọ́n bí mẹ́sí ọmọ ẹgbẹ́ àwọn ọkọ̀ àti láti tọmọ lórúkọ. bẹ́ẹ̀ni. ọ̀làjà bẹ́ẹ̀ mú máa ń pẹ́ bẹ́ẹ̀ nígbà tí ojú dúdú bóyá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbà tẹ́yìn kékeré ti wá kékeré. ẹ̀dàpọ̀ àwọn bàbá yín wọ́n dà fún pé àgbà wọn fún àwọn sọ ọmọ wọn sọ ní orúkọ ẹ̀kú sí àwọn bàbá tó bí bẹ́ẹ̀ni sẹẹri kọlá yìí bùnà yé nǹkan fún yín gbogbo bàbá tí yín bọ́ yìí fún bàbá tí yín ló kọ náà nù bàbá tó bí ẹ̀yìn náà bọ́ yìí fún bàbá tí yín ló kọ náà nù wọ́n ṣe kójọ náà lọ àmọ́ ìwọ̀n ò túmọ̀ sí pé tó bá ń jòdòdò kò túmọ̀ sí pé nǹkan pẹ́ so tí yẹn bá ti ń wádìí ẹ̀rí kí n tí mò ń bá bọ̀ tó akú yẹn bá tẹ̀lé mi dáadáa ni pé n tó bá ń jẹ́ ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn tí yẹn bá ṣẹ̀sìn ẹ̀ fi palẹ̀ wọ́n tó bá jẹ́ sìn ní ẹwádìí ẹ̀ wádìí ẹ̀ kì í sí bó ṣe rí nì tó ti yé báwọn tó bó ṣe rí nìyẹn bá bú bá bọ́n kálukú náà bá ṣe sọ wọn ló kọ náà ló bá ṣe ṣe wọn náà nù tó àmọ́ ṣé yẹn wá mi pé wá dáa irú ilé táwọn bàbá wọn kálukú náà ń gbé ńgbà kan àwọn bàbá wọn kálukú ògbérú ẹ̀ mọ́ nìsín aṣọ táwọn bàbá ń kálukú wọn gbà kan àwọn bàbá mi ò wọ bàbá tí àwọn bàbá àbẹ́ lómi ti wọ̀ láti pẹ́ tí àwọn bàbá wọn wọ irú ẹ̀ mọ́ nísìnyí tó ti yé irú àwọn bàbá wo yìí gun mọ́tò nígbà kan wọ́n ti yí padà nísìnyí tó ti yé báwọn bó ṣe rí nu ọ̀rọ̀ ẹ̀sìn láwọn ń sọ wọ́n lọ́n kọ́ mọ́ fún wa. naam hello. hello. muhammad kabir ló sọ̀rọ̀. naam ẹ káàbọ̀. ẹ mo ní irú sàárà wo lànà àti wọ́n ń bùyàn lẹ́sìn láyé ànábì wọ́n ń bùyàn lẹ́sìn láyé ànábì ok ok náà rẹ ṣeun gan so wọ́n máa ń tọrọ ẹ̀sìn kọ́ra ànábì sọ̀rọ̀ sálàmù gan bùyàn lẹ́sìn ànábì bùyàn rà nkúnmí láyé rẹ̀ so wọn yìí wọn kì í ṣe ìwúkúwì ó rí bẹ̀ lójú yín ni ṣẹjọba fún ìbá wọn ó rí bẹ̀ ni so kí wọ́n bùyàn ní mọ́tò ní ìsìn ẹ̀sìn wà láyé ànábì iṣẹ́ tí mọ́tò ń ṣe lẹ́sìn náà ń ṣe so kò rí kò jọra wọn sọlọ́wọ́n bó ṣàlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fún gbajúmọ̀ ìlọ náà. وعليكم السلام ورحمة الله السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله من دعي له؟ الحمد لله جزاكم الله خير يا هو ثقات اليوم الله أكبر hello hello hello mo ti dáhùn ọ̀dà ń pé ọ̀ ọ̀dà ń pé ọ̀ ọ̀dà ń pé ọ̀ ẹ̀ lísìn sí rédíò ni ẹ̀ lísìn sí rédíò ẹ̀ lísìn sí rédíò ni ẹ lọ lè gbọ́ rédíò mo ti dáhùn mo ti dáhùn nítorí bá ń ṣe tí ò da kò da náà ni ọmọ jẹ wa idha qila lahum ittabi'u ma anzala Allahu qalu bal nattabi'u ma alfayna aba'ana walau kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun ṣé ti yẹ nǹkan tí yàn bá mọ̀ èèyàn mọ̀ náà ni ṣé ti yẹ báwọn tó ẹ̀wọ̀n gbà kan ṣé bí ńlọrin wọ́n ní wọ́n ní láyé álímì wípé bífọ̀ kálímì tó dé wọ́n ní wọn ò rí tẹ̀síìlì jàlálímì tó pé tó ń tí wọn mọ̀ nígbà wọn alimi lọ́wọ́ kọ́ wọn tán mà ní ìsìn ìmọ̀ nǹkan mìíràn tó ti dé lórí ṣíríṣíríṣíríṣíríṣíríṣí tí wọ́n lọ́n kọ́ mọ́ṣáà sànú fún wa ṣe rí bọ́ọ̀kì tó gbé ọ̀rọ̀ wá sí òpin ṣe rí ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ wí ká àtàkì ara ẹni ká búra ẹni ká sọ̀rọ̀ burúkú sí ẹni ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ṣe rí tó lè ran rú wa kì í ṣe èbù ẹ̀rí ni ẹ̀rí ló lè ràn wá láti lè jákẹ́ kù níbi nǹkan tá a bá ń sọ tó bá ti mẹ́rin wá nìsín ah so ara wọ́n balẹ̀ ara wọ́n balẹ̀ so kọ́ra kọ́ra àtúnlé àtúnkí ọ àtúnbú ọ ní nǹkan pé áá ọmọ rẹ̀ rí wá o so kọ́lọ̀ kọ́ ṣàánú fún wa báwọn ṣe mọ́ta gidi ńgbà kan náà ni <laughs> subhanakallah wa fún àtàwọn ìpè lórí ètò mi àbí lórí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one ni.